Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life World èyí tí a mọ̀ sí tó jẹ́ ẹ̀ka kan nínú iṣẹ́ ìránṣẹ́ BMA Global ti Nigeria Mission tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lọ́mọdé àti lágbàá wa ní àkókò yìí káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ Jésù Kristi mo gbàgbọ́ wípé Ọlọ́run lónìí yóò lo ọ̀rọ̀ wọn láti bá ayé wa pàdé láti ṣí wa níyè sí ìfẹ́ wọn àti láti jẹ́ kí ayé wa kí ó lè fi ìyìn àti ògo fún orúkọ wọn kí a tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ òní mo fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ jẹ́ ká fún àdúrà bàbá wa àti Ọlọ́run wa àwa dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run ẹ̀yin ló ti wà káyé tó wà ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ ǹjẹ́ bí a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín ní orúkọ jésù ẹ tì mọ́lẹ̀ sí ọkàn kọ̀ọ̀kan ẹ jẹ́ kí òye ọ̀rọ̀ yín kó yé wa orúkọ yín nínú ayé wa kó di àyìn lógo ní ìkẹyìn ká máa yìn yín ní orúkọ jésù kristi olúwa wa àmín ní ìjẹjọ àti láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni a ti ń bára wa sọ̀rọ̀ ọlọ́run látinú ìwé gàlátíà láti inú ìwé Galatia, láti inú ìwé Paul sí àwọn Kìrìsìtẹ́nì tí ó wà ní ìlú Galatia. Ẹ máa rántí pé ìjọ Galatia ó jẹ́ ìjọ àkọ́kọ́ tí Paul kọ́kọ́ máa dá sílẹ̀. Ó dẹ̀ jẹ́ èyí tí ó kọ́kọ́ máa kọ ìwé sí nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀. Lónìí, a ó tẹ̀síwájú nígbà tí a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ìran tààrà, ìran tààrà, ìran tààrà ìyẹn ni direct revelation ìfihàn tààrà a ó máa kà látinú ìwé Galatia ìwé Galatia orí kìíní máa a máa kíyèsí kíka ẹsẹ̀ ìkọkànlá àti èkejìlá ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní ṣùgbọ́n ará mo fẹ́ kí ẹ mọ̀ pé ìrere tí mo wàásù kì í ṣe nípa ti ènìyàn nítorí kì í ṣe lọ́wọ́ ènìyàn ni mo ti gbà á bẹ́ẹ̀ ni a kò kọ́ mi ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi eh, amen ẹ jẹ́ ká yin Olúwa lógo eh, tí a bá wo ẹ̀rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bóyá àwọn ọmọ iléèwé ni tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe ohun kan ẹ rí i pé wọ́n gbọ́dọ̀ olùkọ́ á máa wò ó wípé ibi tí wọ́n ti ń mú ọ̀rọ̀ àti ìgbékalẹ̀ wọn jáde ǹjẹ́ ó jẹ́ ibi tó jẹ́ pé ó ní àṣẹ èyí tí a lè tí ó ní ó jẹ́ ohun tó jẹ́ pé ó ní ìgbẹ́kẹ̀lé níbi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn àti ibi tí wọ́n ti ń mú àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn jáde ṣé ó ní àṣẹ ṣó dẹ̀ ṣe é gbẹ́kẹ̀lé ẹ̀rí tí ò bá ti lè sí ìgbẹ́kẹ̀lé pẹ́rín nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ọmọ tí ọmọ iléèwé ẹ̀kọ́ gíga tí wọ́n ń gbé kalẹ̀ láti lè fi jẹ́ kí ẹlòmíì kó kó wá sí ọ̀dọ̀ wọn àbí ní wòran nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ dé rí yẹn ẹ pé tí ọmọ iléèwé bá lè fìdí ẹ̀ múlẹ̀ á jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ àbí ohun tí ó lè máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àríyànjiyàn irú ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ asán. Paul Apostoli ó, ó, ó, ó ní àkókò ó wá àkókò fún ẹ láti lè fi ìdí ìgbẹ́kẹ̀lé àti ìgbẹ́kẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ ó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún àpẹẹrẹ nínú ìwé Kọ́ríńtì kejì orí kọkànlá sí orí kẹtàlá ìwé kọ́rìntì kejì orí kọkànlá sí ẹsẹ̀ kẹtàlá ẹ̀rí níbẹ̀ ló ti fi ló ti gbé jáde ohun tó jẹ́ akọmọ̀nà fún òye iṣẹ́ ìránṣẹ́ tí olúwa gbé lọ́wọ́ tí ó sì ń gbé eléyìí kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí fún ìjọ kọ́rìntì bẹ́ẹ̀ pẹ̀lú nínú ìwé tẹsalóníkà kejì tẹsalóníkà kejì tẹsalóníkà kínní orí kejì ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejìlá paul ṣe ó yànnàná ohun tó jẹ́ èròǹgbà àbí ìrònú fún àti wàásù ìhìnrere. Ó sọ wípé e, eléyìí ó tún ó dúró lórí ìfẹ́ kì í ṣe lórí jíjẹ àbí ikùn ni àbí ìtànjẹ ni ó gbẹ́kẹ̀lé àbí ló tì í láti wọnú iṣẹ́ ìránṣẹ́. Tí a bá wá wo ìwé Gàlátíà tí à ń sọ lọ́wọ́ yìí, ìwé Gàlátíà orí kìíní, tí a bá wò láti ẹsẹ̀ kọkànlá sí orí kejì ẹsẹ̀ ìkọkànléníogún ẹ rí pé níbẹ̀ ni Paul ti ló ti dìde láti dáàbò bo ìgbẹ́kẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ níwájú gbogbo àwọn ìjọ tó wà ní Galatia ó bẹ̀rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí í ṣàpèjúwe àbí nàka sí ibi tí iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ gbòǹgbò iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ gbòǹgbò àṣẹ iṣẹ́ ìránṣẹ́ èyí tí ó ní èyí tí í ṣe Jésù Kristi ẹ̀rí ìrere tí Paul apostoli tí ó ń wàásù ní ẹsẹ̀ kọkànlá tí a kà yẹn ní orí kìíní yẹn ó wí pé ó ní orísun láti ọ̀dọ̀ Jésù Kristi kì í ṣe orísun ènìyàn ó sọ bẹ́ẹ̀ ní àsọyé wípé kì í ṣe orísun ènìyàn pé kì í ṣe ènìyàn ló gbélé òun lọ́wọ́ kì í ṣe ènìyàn ló kọ́ òun kì í ṣe ènìyàn ló pè òun sí ṣùgbọ́n Jésù Kristi òun ni kò gbọ́ látọ̀dọ̀ ènìyàn kì í ṣe tó lọkàn lọ́kọ́ nílé ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ agbárí ẹ̀kọ́ agbárí ṣùgbọ́n a rí wípé ó ń tọ́ka sí ìfihàn tààrà àbí ìṣíní àbí ìṣípayá tààrà èyí tó wá láti ọ̀dọ̀ Jésù Kristi ni tí a bá kíyèsí dáadáa a rí i pé ohun tí Paul tó ń nawọ́ sí àpẹẹrẹ tó ń sọ ń bìbà yìí òun ni ìrìn òun ni ìbápàdé àti ìgbé ayé èyí tí ó gba ìyípo padà nínú ìrìn àjò ẹ̀ ní ọ̀nà Damasku nínú ìwé iṣẹ́ àwọn àpòstélò orí kẹsàn-án ohun tí ó ń sọ níbẹ̀ nìyẹn nígbà tí iná tó ń fọ́ni lójú kan tó tàn sí láti ọ̀run wá èyí pé ó sì gbọ́ ohùn èyí tó wí pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èyí ṣe tí òfin ṣe inúnibíni sí mi ìyẹn ni ní iṣẹ́ àpòstélò orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹrin. Paul tí a tó ń jẹ́ Paul yìí, ẹ rí, ó jẹ́ ènìyàn ẹlẹ́sìn, ó jẹ́ ẹlẹ́sìn lásán. Ẹ rí pé nígbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó sì ní ìbápàdé àtọ̀run wáyé pẹ̀lú Ọlọ́run tí ó sì ṣubú lulẹ̀. Ẹ rí pé Paul òye òye bẹ́ẹ̀ ló sì ń fẹ́ béèrè láti lè ní òye. Ó béèrè tààrà wípé ìwọ ta ni Olúwa? Ìwọ, ìwọ ta ni Olúwa tí ò ń bá mi sọ̀rọ̀? ẹ rí i pé jésù kristi sì dá lóhùn wípé èmi ni jésù kristi ẹni tí ìwọ ń lépa ẹni tí ìwọ ń dojúkọ ẹni tí ìwọ ń gbógun tì ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. ní àwọn ẹsẹ tó wá tẹ̀lé ẹ rí i pé paul apostoli ó wá bẹ̀rẹ̀ sí ń sọ gbogbo àwọn ẹ̀rí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń pín pẹ̀lú àwọn ènìyàn àwọn ẹ̀rí ẹ̀rí ìbápàdé pẹ̀lú ọlọ́run ẹ̀rí ìpè rẹ̀ pẹ̀lú ìpè tọ́lọ́run fún ó bẹ̀rẹ̀ sí ń pín ẹ̀rí ìpè yìí ó bẹ̀rẹ̀ sí ń pín pẹ̀lú àwọn ènìyàn ẹ̀rí ibi tí ó sì ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ òun náà nìyí ohun tí a gbọ́dọ̀ mọ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun nìyí tá a bá ń sọ nípa ìyìn rere ìyìn rere ọ̀pọ̀lọpọ̀ ti túmọ̀ ẹ̀ sí nǹkan sí nǹkan tí ò tiẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n rò pé ọ̀pọ̀lọpọ̀ ìtàn pè ní ìyìn rere iṣẹ́ ìyanu ni wọ́n rò pé èyí tó ń pè ní ìrere pé bóyá kárí kan gbàdúrà ni wọ́n kàn rò pé wọ́n rò pé èyí tó ń pè ní ìrere pé kákan máa ṣe àwọn oríṣiríṣi àwọn ẹ̀sìn bóyá àwẹ̀ àtàdúrà àti oríṣiríṣi àwọn nǹkan wàá tún yín sílẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ gbogbo tó yẹ pé kò tiẹ̀ ní nǹkan kan ṣe tààrà sí nǹkan tí à ń pè ní ìrere ẹ̀rí ibi gan-an ni iṣẹ́ ìránṣẹ́ ní pàtó ló sì ti gbúdọ̀ bẹ̀rẹ̀ eléyìí ni orísun tòótọ́ tá a bá sì ń sọ nípa ìrere à ń sọ nípa wípé jésù kristi nìkan ẹni tó ń ṣe ọmọ bíbí ti bàbá òun nìkan òun nìkan ọ̀dọ̀ rẹ̀ ní ìrere ti bẹ̀rẹ̀ òun náà sì ni ìrere ẹ̀kẹ́ hallelujah ìwọ tí ò ń gbọ́ mi lónìí mo fẹ́ kí mo fẹ́ kájọ gbàdúrà papọ̀ wípé kí bí ọlọ́run ti ṣe fi òye fi yé paul apostoli láti mọ ohun tó jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ àti ìrètí èyí tí ń ṣe Jésù Kristi mo wá gbàdúrà wípé Ọlọ́run bàbá ìfẹ́ àwa dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tó dára èyí tí ẹ ti sọ fún wa èyí tí ẹ sì ti fún wa lónìí nínú ọgbọ́n láti inú ìfẹ́ àti àánú yín mo béèrè wípé kẹ́ ẹ ṣí gbogbo ọkàn kankan lónìí láti mọ kí ni ìtumọ̀ ìrere jẹ́ àti wípé kí ni ipò tí ẹ fẹ́ ká ipa tẹ fẹ́ ká kó nípa ìrere yìí ìyẹn náà sì ní pé nípa fífi nípa gbígba jésù kristi gbọ́ ẹni tí ó kú lórí igi àgbélébó ẹni tí ẹni tó kú tí a ṣẹ̀ṣẹ̀ ní ijọ́ kẹta tó sì gòkè tó dìde kúrò ní ipò òkú ní ẹ̀yìn lẹ́yìn ogójì ọjọ́ tó sì gòkè rí ọ̀run a sì mọ̀ pé jésù kristi yóò ń padà bọ̀ ó ń padà bọ̀ láti wá mú àwọn àyànfẹ́ ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi yẹn mo wá gbàdúrà fún ọ tó bá ti ní jésù kristi lónìí wípé ọlọ́run yóò fọwọ́ bá ọ ní ọkàn láti mọ̀ wípé jésù kristi òun nìkan ni ọ̀nà òun nìkan ni òtítọ́ òun nìkan sì ni ìyè ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ jésù kristi yìí mo gbàdúrà pé lónìí ó gba ìyípadà ọkàn ó mọ ohun tó ń pè ní rere ó sì fi ààyè fún jésù kristi ó sì di ti ọlọ́run pátápátá ògo ni fún wọn ọlọ́run ní òkè ọ̀run torí pé a ti ṣe eléyìí ní orúkọ jésù kristi olúwa wa àmín tí o bá ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí o ń fẹ́ béèrè àlàyé o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù a ó tún máa pàdé Jésù ni Olúwa. Ó dàbọ̀.